ètò ojúmọ́ rẹ ó tẹ̀síwájú olúwàfẹ̀yìkẹ́mi yìí náà ni àyàníyè ọláyínká tó àlejò mi wọ́n sì wà níkàlẹ̀ honourable adéọlá zainat kúpọ̀níyì àwọn ní igbákejì alága ìjọba ìbílẹ̀ bariga lcda ní ìpínlẹ̀ èkó à ń sọ̀rọ̀ nípa ipa tí àwọn obìnrin ń kó nínú ìdàgbàsókè ìlú ní ti èṣèlú àti ní ti ètò ọrọ̀ ajé àti okòòwò wọ́n wá sọ̀rọ̀ kan kó tó di pé a lọ sí ilé agbára wọ́n nígbà tí àwọn fẹ́ bẹ̀rẹ̀ nínú òṣèlú àwọn lọ bá màmá wa kan màmá wa sì béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn pé ṣùgbọ́n èyí tó ṣe kókó jù ni pé ṣé ọkọ yín fọwọ́ sí i màmá wa kú polúyè ayọ̀ fẹ́ jó ṣùgbọ́n adìẹ ò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ní àrà tí wọ́n fẹ́ dá nínú pé à tí bá wà ń bẹ̀ o báyìí ni máa ṣe ṣe o owó wà o iyì wà o èèyàn wà lẹ́yìn mi o gbogbo tó ń bá sọ fún dájì ẹjọ́ mo fẹ́ ṣòṣèlú ẹni láíláí ẹ̀yin ò mọ̀rún àwọn obìnrin tó ń ṣòṣèlú ni àwọn obìnrin tó bá ń ṣòṣèlú wọn ń gbọ́ tọkọ ẹ̀mú ọ̀ràn máa wà lẹ́gbẹ́ kí lọ kó ṣe ó yẹ pé aago méjì lóru náà máa láwọn lọ pàdé òru tóru lẹ̀ ń ṣe pàdé bí ẹgbẹ́ tó lóru lẹ̀ ń ṣe pàdé. láì ṣàjẹ́. àwọn náà mo fẹ́ bẹ̀rẹ̀ pé jẹ́ ti wà lágbẹ́ àjẹ́ ni. Ah, ṣé lóru lẹ̀ ń ṣe ìpàdé wọ́n ní mò ń gbọ́ràn sọ̀kọ̀ lẹ́nu pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn máa fọkọ́ lẹ̀ ni wọ́n máa ní wo mi ò ráyè tiẹ̀ o nígbà tí iṣẹ́ àmà mi tó ti ní kinní kan à àwọn tó lówó ju ẹ lọ àjọ ń ṣe mítìn wọ́n ti ní máa bọ̀ lábùjá wọ́n ti fún mi kọ́ńtráàtì ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ lẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ń. kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin ará alé nítorí pé ilé ọkọ tèmi lèmi wà o. bẹ́ẹ̀ sì ń ṣe mítìn lóru. a dẹ̀ ń ṣèpàdé òru. àwọn wo ló wá ń ṣe mítìn lóru. tí ìpàdé bá máa wá bóyá gba campaign ìgbà election ó ní ìpàdé dẹ̀ ń wá ìgbà míì tá a bá nípàdé tí máa sọ pé ọkọ mi bíbá ẹ̀ láti lọ ṣe pàdé táyé ẹ̀ bá yọ fúngbà mi ó lè wá bẹ́ẹ̀ kó wá wù mí kì í ṣe pé kò sí trust ni torí pé kí ni ọmọbìnrin tó tẹ̀ ti ṣe wàhálà lọ jẹ́ ń yọjú sí i ṣó wà dáadáa a kì í ṣe ìpàdé lóru lóru ẹ̀kọ̀ọ̀kan ló wáyé kì í ṣe gbogbo gbà tẹ bá dẹ̀ wò ó àwọn ìyá wa senator olúrẹ̀mí tinubu ẹ ṣàmọ ọkọ wọn pé bàbá wa lọkọ wọn ilé ọkọ wọn mà lọ wà tán dẹ̀ ń ṣe òṣèlú yìí wọ́n dẹ̀ bímọ àwọn ọmọ wọn yàn ó yanjú ó ṣeé fi yangàn láwùjọ tẹ́ bá wo ìyá wa southwest woman leader apc chief mrs nelson ilé ọkọ wọn lọ wà for ó ti lé lọ́gbọ̀n ọdún báyìí tán náà dẹ̀ yọ̀ǹda ọmọ fún wọn tán ọmọ wọn dẹ̀ ṣeé fi yangàn láwùjọ àwọn ìyá wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ tún wà nínú òṣèlú Chief Mrs Nelson ti fìgbà kan ṣe commissioner for women rí nílùú Èkó ó ti ṣe ti establishment rí ilé ọkọ náà dẹ̀ lọ wà ṣeré ètò ṣe pàtàkì jùlọ ni pé àwọn obìnrin gbogbo ìrìn tá a bá rìn ẹ jẹ́ ká máa fi tó ọkọ wa létí torí tẹ bá bá rí ibòmíì tán bá sọ á ó sọ fún mi tó rọ wọn èké kan wà káàkiri tí ò síbi tí ò sí ṣùgbọ́n tó ń bá délé sà arọ́kọ yín bí aríyàwó yín bí bá ní àwọn sọ fún mi kó tó lọ ṣé mo pé wọn ní padà débẹ̀ lọ sọ míì bóyí tó pọ̀ jọ̀wọ́ àwọn obìnrin ló wà ẹ jẹ́ kí trust wà láàrin wa àtọkọ wa. wọ́n ní gbẹ̀kẹ̀lé nínú wa nínú wa ibi tá a bá dẹ̀. ọmọ òkùnkàn bá ní lọ mọ́kọ́lá mọ́kọ́lá lẹ máa bá a. bẹ́ẹ̀ ni hmm. gbogbo ibi tá a bá dẹ̀ ń lọ ẹ jẹ́ a máa dágbére tá a bá dẹ̀ fẹ́ kúrò ń bẹ̀ tí ìrìn àjò yẹn yẹ ẹ pélé ẹ jẹ́ kó mọ̀ pé ọkọ mi o ibi tí mò ń lọ yìí àti parí bẹ̀ ṣùgbọ́n àti máa débi báyìí fóònù ti wà káàkiri tá a lè fi sọ̀rọ̀ ẹ jọ èyí tó ṣe pàtàkì jù ni àwọ obìnrin ní gangan obìnrin tán ló ń ṣèké obìnrin ò ṣèké obìnrin èyí tó pọ̀ jù láyé ìsàn ọkùnrin gan ló ń ṣèké hmm. nǹkan tójú wọn ò rí nípa hmm. pé ìyàwó ọ̀rẹ́ mi ó ti di báyìí ó ti di báyìí á máa wò ìyàwó tiẹ̀ náà kì í ṣe pé kò dáa fún wọn but ṣé mo kọ́ ọkùnrin mi máa envy ọ̀rẹ́ ara wọn wọn á máa máa sọ nǹkan tójú wọn ò rí kára lè ta ọkọ. àwọn kan wàá fẹ́ gba ìyàwó wọn láàyè láti ẹ̀ ti nà yẹ rárá rárá ẹbí kó fẹ́ fò ń kọ́ ọkùnrin mi àní kì í ṣe inú ilé mi ló ti máa ẹlòmíì wá tún mú pọ̀ wá bá ń lé pé à a ti rí akitiyan ẹ̀ wá fẹ́ kó o ṣe báyìí ọkùnrin mi àní ìzídà kó fọwọ́ mú mi àbí kó fọwọ́ mú iṣẹ́ ẹ àbí kó fọwọ́ mú ipò ẹ kí fẹ́ sọ sírò àwọn ọkùnrin bẹ́ẹ̀. ẹ a máa máa fẹ́ àwọn obìnrin tó wà láwùjọ wọ́n ti wà nípò ńláńlá nípò pàtàkì. kì í ṣe lóṣèlú nìkan o bóyá bíi captains of industries. tẹ bá wọn banks wá ń sìn àwọn obìnrin ti wà nípò ń bẹ ẹ oríṣiríṣi ló ti wà ní banks àwọn MDs obìnrin ni wọ́n ń sìn so obìnrin tó bá fẹ́ ṣe nǹkan a sọ fọkọ ẹ pé akọ ah, mi wọ ẹni báyìí náà ṣe bóbìnrin ni ṣe bó lọ́kọ kì í ṣe pé ọmọ máa make reference àpèjúwe àwọn tí wọn ò níwà tó mọ́ láwùjọ so ọmọ ni wo ẹni téèyàn bá rìn lọ fi ń pèèyàn ẹni tó bá ríyàn mọ́ ló máa fi pèèyàn èyí tó pọ̀ jù ọwọ́ àwọn obìnrin ló wà nǹkan tútù ló ń yọ owó lápò àbí ló ń yòbí. ọ̀rọ̀ tútù ló ń yòbí lápò. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan. Hmm. so bàbá ṣe pé ọ ṣe bọ́kọ ọ̀yàn ni èèyàn ló fẹ́ á ní bó ṣe ń bá a sọ̀rọ̀ ṣé bá ń bá wọn ọ̀hún bá wa sọ̀rọ̀ lóru àwa ń gbọ́ àwa náà bá wọn sọ ọkọ mi o nǹkan báyìí ni mo fẹ́ tí ẹ fi dán mi wò ná tó bá dẹ̀ kù díẹ̀ káàtó yìí kọ yìí change mind ẹ̀ tó má jẹun lọ ṣùgbọ́n fi dán mi wò ẹ jẹ́ wo nǹkan tí ó pọ̀ láwùjọ nísìnyí òun náà ni ìlòkulò àwọn obìnrin ká lu obìnrin ká sọ̀rọ̀ sí obìnrin ní bígbà téèyàn ń sọ̀rọ̀ sí ẹrú ká lu obìnrin àlùfọ́ létí àlùfọ́ lójú àlùgbẹ̀jẹ̀ lára débi pé ká tiẹ̀ tún máa pa ìyàwó ẹni táwọn olóyìnbó ń pè ní domestic violence kí ni ẹ rí sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bíi olórí ni olóṣèlú àti olórí ìlú domestic violence ṣe rí eléyìí ní láti ṣe pẹ̀lú àwọn ọkọ wa àwọn bàbá àwọn ọmọ wa ṣe bójú mẹ́rin ló ń bí kó má fi máa dá kóbìnrin nìkan ló ń tọ́mọ àwọn bàbá wa àwọn ọkọ wa kó máa wà nílé wọ́n máa ṣiṣẹ́ lọ náà ni fóònù wà láti fi pelé ṣẹ́rọ ọmọkùnrin ọlọ́run ló ń báyàn kọ́ wọn bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin ṣẹ́rẹ́ àwa ọmọ ìyàwó àwa ìyá bàbá ti ń tán ọmọbìnrin wa ṣẹ́rẹ́ ọkùnrin ó máa mọ́wọ́ ọkùnrin tọ́jú obìnrin lọ tí bàbá wa bá mọ̀ pé ó máa pẹ́ dé ẹ ti mọ̀ pago mẹ́jọ ọmọ máa lọ sí lọ sùn ṣẹ́rẹ́ láti tọ́ ọmọ kò ń ṣe gbà tọ́mọ bá ti dàgbà lẹ́sẹ̀ fẹ́ tọ́kú lè gbọ́mọ́ between age seven to age twelve fourteen ọmọ ti máa ní ìwà ìfẹ́ o ṣẹ́rígbà yẹn làwọn ọkọ wa ní láti fi àyè lẹ̀ fún àwọn ọmọ wa tẹ bá wà nípàdé fóònù ti wà whatsapp wà ẹ ṣe fídíò kọ ọmọ mi pẹ̀lẹ́ o báwo ni skul lẹni ṣo ti ṣó ń bọ̀ kẹ ṣo ṣe dáadáa ọmọ yẹn ti máa mọ̀ pé bàbá òun gan òun rántí òun sí dáadáa ó dẹ̀ ti mọ̀ pé tí bàbá òun bá gbọ́ pé ó kù díẹ̀ káàtó ó máa bínú sí òun ni ṣẹlẹ ọmọ yẹn á gbọ́rọ̀ ọmọbìnrin wa ló ń gbálẹ̀ ọmọbìnrin wa ló ń dáná ọmọkùnrin ń jókòó ṣẹ́rí ń sìn. ọkùnrin á jókòó máa wo tá a máa wo bọ́ọ̀lù. ọkùnrin ò ń jókòó mọ́ obìnrin gan ti ń gbá bọ́ọ̀lù ń sìn kò sí nǹkan tọmọkùnrin ṣe tọmọbìnrin ò lè ṣe. a gbọ́dọ̀ jẹ́ kí ọmọbìnrin wa kó máa ṣerú fún ọmọkùnrin wa. a gbọ́dọ̀ tọ́ wọn nílànà kan náà ní àṣà àti ìṣe láwùjọ. a ní kí ọmọkùnrin wa lọ máa ṣerú ìyàwó wọn. tí ìfẹ́ bá ti wà níbì kan gbogbo nǹkan ìfẹ́ ló máa fi ṣe ṣé rí àwọn bàbá ọkọ wa kán wà nílé ọkàn máa pélé wọ́n dẹ̀ mójútó ọmọkùnrin ọmọkùnrin ló ń lu ìyàwó ẹ̀ ṣùgbọ́n tá a bá ti tọ́ ọmọ wa ní ọ̀nà ìlànà ọlọ́run àti tẹ̀sìn àwọn ọmọ yìí ò ní wà wà ṣé ètò tó pọ̀ jù ẹ̀yin bàbá wa a mọ̀ pé wàhálà àti sanwó ilé àti sanwó skul ó máa ń wà lọ́kàn yín tó bá dẹ̀ kù díẹ̀ káàtó bóyá ẹ fọkàn síbi kan tí ó bọ̀ sí ẹ má máa kanra mọ́ àwa ìyàwó mm. lójú ọmọ transfer aggression lolóyìnbó ń pè é mm. tẹ bá ń bínú sí wa ẹ má kígbe mọ́ obìnrin lójú ọmọ ẹ̀ torí tí ọmọ yẹn bá rí i pé bàbá òun gbáyà òun létí kò sọ̀rọ̀ bàbá òun kígbe mọ́ ìyá òun ìyá òun kúnlẹ̀ òun bẹ̀ torí àwọn obìnrin àfẹ́ kígbe ìyá òun wá dàrú mm. ọmọ yẹn máa rò pé ìyàwó tó bá fẹ́ ó gbọ́dọ̀ máa kúnlẹ̀ bí ìyá òun Hmm. bàbá òun ó máa ń fọ́ etí ìyá òun òun gbọ́dọ̀ fọ́ obìnrin létí bí ọmọ mi ọkùnrin mo máa sọ fún ọ pé kò sí ìdí tó fi gbọ́wọ́ ẹ̀ sókè kò na obìnrin àbúrò obìnrin ò gbọ́dọ̀ fọ́ ọkùnrin ọkùnrin lọ náà yọ̀ǹda fún mi púpọ̀ obìnrin lẹ́yọ̀kan tí mo ní tọ́lọ́ bá ní ìsìṣà. dáàdi wa ń gbọ́ lọ́wọ́ yìí. so ẹ jọ̀ọ́ hmm. ẹ̀yin ọkọ wa ẹ má máa bá wa wí lójú àwọn ọmọ wa hmm. ẹ má pè wá sí yàrá kẹ máa bá wa sọ̀rọ̀ hmm. ṣé báyìí lẹ fẹ́ wa tínú bá dẹ̀ ń bí nǹkan kan dààmú yín lọ́kàn ẹ ní sùúrù kúkú èmi àti wọ hmm. kẹ tó sọ torí ọmọ wa ìwà tá a bá ń wù òun lọmọ wa ń ṣe àwòkọ́ṣe dẹ̀ la jẹ́ fún ọmọ wa tá a bá ti tọ́mọ lọ́nà tó yọ society at large àwọn ọmọ wa yàn wá yanjú á dẹ́kun nínà ìyàwó ìgbà míì obìnrin míì lè débi pé tó bá kígbe mọ́kọ ẹ̀ lójú ọkọ hmm. lójú ọmọ ọmọbìnrin náà dàgbà ni ah ìyá mi máa ń kígbe mọ́ bàbá mi. pàmí hmm. nkú aṣòrí bẹ̀m̀bẹ̀ sọkọ. ṣẹ́rí èyí tó wá pọ̀ jù ní àwọn ọkùnrin ló na obìnrin. Hmm. owó dẹ̀ ló ń fà á. owó ni. ẹ jọ kẹ́ tó fẹ́ wa. àtọkùnrin tí ò tí ò rò pé òun tọkùnrin. bẹ́ẹ̀ni kẹ́ tó fẹ́ obìnrin ẹ ti máa rí i pé ẹ̀yin nìkan kọ́ lẹ ń wò ó tọ́nà bá jẹ́ pé ìwọ ló já mọ́ lọ́wọ́ fi ìfẹ́ hàn sí kò dẹ̀ wọ́n lé ṣe rí tọkùnrin bá ti ń pọ́n ìyàwó ẹ̀ lò ádà ń pé ìyàwó yẹn lọkùnrin yẹn ló mọ̀ ṣe jù láwùjọ tó dẹ̀ jẹ́ gbogbo nǹkan tó fi ní òfin mọ ìyàwó ẹ̀ tó bá ní tí ó mọ̀ pé ó ní tó bá ní tí ó mọ̀ pé ìyàwó mi kò sí o mọ̀tọ́lọ́ bá pèsè máa ṣe nǹkan tó fẹ́ fún un o kò sí ewúrẹ́ obìnrin ẹ àwọn ọmọ wa máa yàn máa yanjú ẹ̀yin ọkọ wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ láti tán ọmọ yìí wọ́n lè wúlò lọ́jọ́ ọ̀la fún wa. tó o rò lè ti gbọ́ yìí látẹnu màmá wa wọ́n ní iṣẹ́ ọmọ títọ́ ẹ má dàda àwa obìnrin nìkan àti pé a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ wọ̀nyí nítorí ọmọ tó rí tí bàbá ẹ̀ ń gbáyé ẹ̀ létí ó bá dàgbà òun náà gbá ìyàwó ẹ̀ létí àbọ̀mọ tó rí tíyẹ́ ẹ̀ tó faṣọ mọ́ bàbá ẹ̀ lọ́rùn tó faṣọ ya pẹ́rẹpẹ́rẹ tóun náà bá dàgbà bóun náà ṣe máa faṣọ ya mọ́kọ ẹ̀ lọ́rùn nìyẹn torí a dàbí olùkọ́ a sì dàbí díngí fún àwọn ọmọ yìí ẹ̀bùn ṣe ń tán rí tá à ń ṣe òun làwọn náà máa ṣe tí wọ́n bá dàgbà ká má lu àwọn ọmọ wa ní ìlòkulò ẹ̀ pàápàá àwọn ọkùnrin kí má lu ìyàwó wọn ní ìlòkulò ẹ ká lọ sí ilé agbára tí a bá padà dé ètò Ojúmọ́ Ire yóò máa tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀.